ẹ rí i pé ẹni ọgbẹ́ kòtò ọgbẹ́ jìn ẹni tó sì kó síbẹ̀ ọ̀kan lápá tá a máa fẹ́ pín yorùbá nation lónìí ẹ jẹ́ ká kọ́ gbé e láti kwara state bí táwa wà kwara state lónìí mo fi ń dá yín lójú lónìí lónìí báyìí tá a wà báyìí ní kwara ọba aládé tọjọba yorùbá tá a ní ní kwara lọ́wọ́lọ́wọ́ báyìí tọjọba aládé wọ́n jẹ́ one hundred and fourteen ọba aládé tá a ní ní kwara báyìí o so nínú sixteen local government tá a ní ní Kwara báyìí Yorùbá ti ní twelve local government ní Kwara state báyìí tí ọkàn wa balẹ̀ ìpè Kwara state ńkọ́ nínú sixteen àti ní twelve so tí n bá ní máa kà á fún yín a ní Ìfẹ́lódùn Ìrẹ́pọ̀dùn Ọ̀fà Ọ̀yún Èkìtì Òkè Ọ̀rọ̀ Ìlọrin south Ìlọrin west Ìlọrin east Mòrò àti Àṣà so ti sìn twelve local government yẹn ọmọ Yorùbá ló ní ní Kwara state so tàbá tún wá gbé láti boundary boundary mẹ́sàn-án ló wà ní Kwara state boundary àkọ́kọ́ ẹni tó máa ń bọ̀ wá láti Niger state ńbọlẹ́ kọ̀ọ̀kan kan ẹ̀ kọ̀ọ̀kan kan jẹ́bà jẹ́bà yẹn kí ló wà ń bẹ̀ ọba Yorùbá ló wà ń bẹ̀ o ọba aládé tá à ń pè ní ọba Abdulkadir Adlabi Adébárà òun ni ọba of jẹ́bà so ọba aládé òun ló ní ìlú jẹ́bà so boundary kejì tí yorùbá tó ní ní kwara òun náà ní sàárẹ so boundary kejì yẹ olùpàkó of sàárẹ ọba yorùbá náà ló wà ńbẹ̀ o ní olùpàkó of sàárẹ ní kwara state boundary kẹta òun náà ní bàkàsé so bàkàsé yìí yorùbá ló ní bàkàsé tó fi dé alákòókò ibẹ̀ lẹ́fì kan boundary tẹ́fì lọ sí ọ̀nà kìsí saki so boundary lọ́pàá wà pọ̀ pẹ̀lú ọ̀yọ́ state ọba yorùbá náà ló tún wà ńbẹ̀ tá a bá tún wá dé ìlú ọ̀tẹ́ tá a bá ń gba ọ̀nà express lọ tẹ bá fẹ́ wọ ọlọrin ọ̀tẹ́ lẹ́kọ̀ọ́ kan so baálẹ̀ ìlú ọ̀tẹ́ ọmọ yorùbá ni ọjẹ́ baálẹ̀ bẹ̀ àti ìlú ẹ̀gbá tó tún ti yorùbá náà ni àti lásojú tó tún ti yorùbá náà ni so yorùbá náà ló ní báńdì kẹta báńdì kẹrin tá a tún ní ní kwara òun náà ni ẹ̀rin ilé ẹ̀rin ilé òun tẹ́ ẹ̀ bá ń bọ̀ wá láti ọ̀ṣun ẹ̀ kọ̀kọ́ kan ọ̀yán ọ̀yán ni báńdì wa wà so kẹ́tù wa kan ẹ̀rin ilé ẹ̀rin ilé yìí nìsín ọba tó wà ń bẹ ọba first class ni ọba abdulganiyu adéṣoyè ọba ẹ̀rin lé ó di báńdì mẹ́rin tá a ní báńdì aláàkàrún tá a ní òun náà ní ìlú ẹ̀tán ìlú ẹ̀tán òun tẹ́ bá yà ní osí bẹ̀rẹ̀ tí mo ṣẹ̀ ṣe ẹ̀gbẹ́ báńdì ẹlẹ́fì lọ já sí ìlú èkìtì so báńdì tó wà bẹ́ẹ̀ ìlú ẹ̀tán ni báńdì wà ẹ̀rí bí ọ̀dà yẹn ibi tọ́dà yẹn pín sí so ọba tó wà ní ọba ẹlẹ́tàn ọ̀fẹ́ tán àtàndá ẹlẹ́tàn ọ̀fẹ́ tán ọba yorùbá náà lọ́wọ́ bẹ́ẹ̀ ó di báńdì ẹlẹ́kẹfà so báńdì ẹlẹ́keje òun náà ni èrèkú tá a fi bọ́ sí kogi state ṣùgbọ́n ẹlẹ́kẹta ẹlẹ́kẹjọ òun náà ni bàbá ń ló mọ̀ tá a bá gba ọ̀nà òkè onígbìn tẹ́ mọ̀ fi lọ sí ìlérè tẹ́ fi lọ dájá sí báńdì wa ní bàbá ń ló mọ̀ ṣùgbọ́n báńdì kẹsàn-án òun náà ni ìgbàjà tẹ́ fi lọ sí ọ̀nà láyínká àgúnjì so ọjẹ́ báńdì mẹ́sàn-án so gbogbo báńdì mẹ́sàn-án yìí kọ́ ọmọ yorùbá náà ló ń jọba ń bẹ kò sí ẹ̀yà mi bẹ́ẹ̀ ká máa ti sọ pé ìlú ìlọrin gangan tá a wá wà ìlú ìlọrin tá a wà gangan tó jẹ́ ìlú kápítà tá a wà lónìí ló báyìí ilé yorùbá tó wà níbẹ̀ ó six thousand and nineteen compound nílé yorùbá tó wà nílùú ìlọrin báyìí o so ẹ̀yà míì tó wà lọ́rin tá à ń pè ní ẹ̀yà fúlàní àwọn ní ninety two compound so ninety two compound ní ilé táwọn ní kò tó ilé yorùbá so ká ti sọ pé ọjà tó wà nílùú ìlọrin ọjà méje la nílùú ìlọrin gbogbo ọkọ ọjà yìí yorùbá la fi ń pè kì í sí pé ọjà haúsá. Mm -hmm so odò méje náà la tún nílẹ̀ lọ́rin tẹ́ bá fẹ́ wọ̀ lọ́rin ẹ̀rẹ́ àwọn odò yẹn méjèèje so odò yẹn ó kọ yorùbá la fi pè so gbogbo nǹkan tó fi lè mú kwara state dàpọ̀ mọ́ north kò sí nínú constitution tá bá fẹ́ sọ̀rọ̀ population ọba aládé one hundred and fourteen ọba ta ní kwara local government a ní méjìlá so boundary a mẹ́sàn-án so language wa general language wa ní kwara state lónìí yorùbá ni anywhere tẹ́ bá dé ní yorùbá là ń sọ so gbípa ọ̀rọ̀ ti kwara state àti kọ́kọ́ wọ èèyàn kankan ipe kwara state ń kọ́ o ilẹ̀ yorùbá ni so ẹ bá tún wá bọ́ síbẹ̀ ká ní à ń lọ sí state ẹlẹ́ẹ̀kejì òun náà ni kogi state ní kogi state ó tóbi kogi state ó lẹ́yìn bá kọjá muritala bridge tán ẹ mọ̀ lọ sí ìlú kan tán pè ní tawari lẹ́yìn tawari ẹ mọ̀ lọ sí ìlú gala but ibi tí boundary ilẹ̀ yorùbá dé òun náà ni ìlọ́kọjá tẹ bá ti muritala bridge yẹn ibẹ̀ ni boundary ti wá dé sòtẹ́ bá dé ìlú Ìlọ́kọjá lónìí ọmọ Ògbómọ̀ṣọ́ òun lọ jẹ ọba aládé níbẹ̀ báyìí hmm. gbogbo Kogi State ní Ìlọ́kọjá ọmọ Ògbómọ̀ṣọ́ ó ní palace níbẹ̀ so nílùú Kogi State a ti ní ìyálóde nílùú Kogi State Alájà Àdísà òun ìyálóde tá a fi síbẹ̀ nílùú Kogi State a ti ní balógun fún ilẹ̀ Yorùbá ní Kogi State Honorable John Anjorin Odi Méjì nílùú Kogi State a ní ààrẹ yèyé oge of yorùbá land nílùú kogi state náà ni àníbẹ̀ so ó ti di mẹ́ta báwọn nílùú kogi state àwọn ìlú wa tó tún jẹ́ ìlú ìgbìrà tá ń pè ní ìgbìrà tó jẹ́ ẹ̀yà wa ẹ̀rí pé tá a bá rí àwọn ẹ̀yà ìgbìrà yìí ẹ̀rí pé wọ́n máa ń ṣe ọdún eégún ní ọdọọdún so ìran yorùbá sì ní sọdún eégún tàbí ẹ̀sà kan náà níbẹ̀ wa ìbìrà ló di ìgbìrà láfi ń pè wọ́n ní ìgbìyà níbo ló ń gbé wọn ibi ìrà yìí ni ibi tí omi pọ̀ sí lọ́wọ́ di ìgbìrà so ìtumọ̀ dẹ̀ ní àfi ń pè lóṣù ọba àlú wọn ọ̀yẹ́ níye ọ̀fọ̀ kéne so this way ni so oní olórí ọba lẹ́yìn so àwa pè wọ́n gbà pé nígbà tí a mọ̀ pé ẹ̀yà kan náà ni wá tàjọ yorùbá ẹ fún wa ní ọmọ yín tí ó rẹpìsẹ́ǹtì yín fún ilẹ̀ yorùbá so kábíyèsí wa fún wa ní ọmọ rẹ obìnrin kan òun la ṣe yèyé oge of ìgbéra land alájà hmm. kadijatu òun la fi yàn nílùú gbìrà so a ti ṣe pay and standard nílùú kogi tó lè mú àlàáfíà wá dé so tàbá tó wá wo lu kogi lónìí ẹni tó tún jẹ́ erelú fún gbogbo ilẹ̀ yorùbá lónìí princess ellen òun náà ni tọ́wà ní sóti erelú ilẹ̀ yorùbá òun náà ọmọ kogi state náà ni so túmọ̀ sí pé kogi state ń kọ́ o gbogbo nǹkan tá a ní nílẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ìyálóde balógun erelú yèyé oge yèyé àṣà gbogbo ẹ̀ ti pé sílùú Kogi tí ò sí pé báyà abádébẹ̀ pé àṣàṣò ní láàrin okun ọ̀wọ́rọ̀ ìbònú so gbogbo àwọn ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ẹ̀yà Yorùbá ní Kogi state yẹn tí ń ṣe six local government yẹn ọmọ Yorùbá àti tẹ́wọ́gbà ọba aládé tá a wá nílùú Kogi báyìí ó wá sixty seven ọba aládé so ó túbọ̀ sí pé ó jẹ́ ti Yorùbá so ẹgbẹ́ oríṣiríṣi tó wá wà ní Kogi state báyìí ìlànà náà ni ẹgbẹ́ tó tóbi jù ní Kogi state torí pé ìlànà ní ẹgbẹ́ torí pé gbogbo wọn wọ́n fẹ́ràn professor Banji Akintoye gẹ́gẹ́ bí leaders wọ́n sì gbà fún tó dín wọn sì so ẹgbẹ́ ìlànà náà ni wọ́n tẹ́ so gbogbo ẹgbẹ́ tó tún wá wà ní ẹgbẹ́ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Àgbẹ̀kọ̀yà ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni ẹgbẹ́ nàdẹkù ní gbogbo ẹgbẹ́ tó tún wà ní ilẹ̀ Yorùbá ó tún wà nílùú Kogi báyìí tánà tó ní chairman zone kọ̀ọ̀kan níbẹ̀ nítorí pé gbogbo ẹgbẹ́ ní Kogi state kọ́ ó ti pé ó ti le so tá a bá wá kó ní Kogi state tá a láà ń lọ sí Edo State ẹ rí i pé tẹ́ bá wo Edo gbólóhùn Edo Ọ̀ni àrólé Odùduwà pẹ̀lú ọba Ọ̀ni ọba of Benin ẹ rí i pé wọ́n jọ ń ṣe àṣepọ̀ tó lágbára kí ni àṣepọ̀ púpọ̀ rí pé ilé Ifẹ̀ náà làwọn náà ti gbéra tá ti lọ tẹ Edo State ẹ̀rì jáde so ọba Yorùbá tá a wá nílùú Edo wọ́n lọ bí forty five tó jẹ́ àwọn ọba ah. Yorùbá. Ah so ẹ bá wá gbé láti òpìlà ń a máa lọ sí ọ̀gẹ́nẹ̀bọ̀dẹ̀ a máa lọ sí asọ̀sọ̀ a máa lọ sí ọ̀jẹ̀rami gbogbo àwọn bí ikọ̀ ọmọ yorùbá náà ní gbogbo bẹ̀rùn tó fi dé òpìlà tó fi dé òpìlà òpìlà yìí ibẹ̀ ní ìlú tí òsì ọ̀mọlẹ̀ adamu òsì ọ̀mọlẹ̀ ti jáde tẹ́bá wo adamu òsì ọ̀mọlẹ̀ rí i pé ó kọ̀ yẹn papọ̀ mọ́ èdè yorùbá adamu òsì ọ̀mọ ilẹ̀ so this way mm. ẹ mọ̀ rí àwọn rótìmí Kẹ́mi Láyọ̀ Rótìmí so ìran Yorùbá náà ni gbogbo àwọn tó jẹ́ ẹ̀yà wa ń bẹ nílùú Edo State tẹ́ bá sì wo ẹgbẹ́ Yorùbá tó wà ń bẹ ẹ rí i pé ìlànà náà wà ń bẹ Yorùbá Council of Ẹ̀dá wà ń bẹ Afẹ́nifẹ́re wà ń bẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ Yorùbá náà ni wọ́n operate nílùú Edo State bá a ṣe wá nílùú Edo State yẹn náà la nílùú Delta State so Delta State ń kọ́ Olú of Warri ọmọọba Olú of Warri ọmọ Odùduwà lòun náà ọba tó tẹ̀ tó wá jẹ nísìnyí tó jẹ́ Olú of Warri ó tún wá súnmọ́ Ọọ̀ni Ifẹ̀ dáadáa tájọ́ ń sàṣepọ̀ túrú Ọọ̀ni Ifẹ̀ náà ló tó lọ́ọ̀ni fi ní ọba yìí jẹ sòtaba tó wá gbé gbogbo ìlú wọn tá a fi wọ Àṣàbà Abraka Abuariku tẹ́ fi wọ Delta State ní bandi wa bíi Àṣàbà bridge yẹn ẹ rí i pé gbogbo èdè wọn ẹ mọ wèdè tán sọ níbẹ̀ àtàwọn sàkírì ìṣẹ̀kírì wọn ẹ rí i pé èdè wọn jọmọ́ èdè tán sọ ní Iléṣàn sí òkè sí Ìkẹ́nẹ́ language wọn yẹn rí pé ó súnmọ́ ara wọn dáadáa tẹ́ bá ń wo language wọn gbogbo ẹ̀ náà ń kọ́ là ń ṣe àlàyé sínú ìwé àgbáyé tó kó gbogbo wa pọ̀ tá à ń pè ní the book of Oòduà the only Yorùbá the book of Oòduà so ìwé yẹn ní kílíà gbogbo àwọn ìrìn àjò gbogbo ọmọ Yorùbá àti tá a ní àti ibi tá a dé so therefore gbogbo stéètì mẹ́rẹ̀ẹ̀rin yìí ká fọkàn ti support Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba aládé ni wọ́n ti rí green light nísìnyí torí pé gbogbo àwọn ọba tá a lọ bá wọn ọ̀kan lè máa pariwo sérí Facebook ní ọ̀pọ̀lọpọ̀ meeting tá a ṣe pẹ̀lú wọn àwọn náà ti support Yorùbá nation sotisi hmm. ẹnu àwọn gómìnà wa ló kù kí n lọ fún wa ní lẹ́tà tí Professor Bájí Akíntóyè bá ti sáyìn tán sí i bá ti sáyìn fún wa sí i a mú lẹ́tà yẹn lọ bá gbogbo àwọn gómìnà nígbà tá a ti fún Buhari ní lẹ́tà tiẹ̀ ṣùgbọ́n àwọn gọ́vnà wa ń kọ́ hmm. àwọn náà gbọ́dọ̀ gba lẹ́tà ah, tiwọn hmm. ẹ̀yọ́ ọmọ ìyá wa o àní ẹ mọ̀ sí nàìjíríà o bọ̀tà wa ń lọlé kì í sí ìjà ṣe mọ̀ pé àwọn àdàlà dìgbò fún yín tẹ̀ fi lọ́dún mẹ́rin àdìgbò fún ẹlẹ́kejì ẹlọ́dún mẹ́jọ èyí náà tó ètí kálukú bá rí ẹ máa mọ́lé jẹ́ ń lé yín sòtísìn à ń lọ lù wá o ilé tó hmm. lọ o so mo sì kí gbogbo àwọn ọmọ ìyá wa tán wà ní dasora eh, Prince Gbedu ẹ rí pé Prince Gbedu ó ṣe tíátà kan jò ní ọ wá gbé ẹrù lérí ní London ni wọ́n rú wa pé à ń lọlé mo wo praise gbẹdú eré pa mí so ó rú kíni ẹlẹ́rìí pé ilé yá o so bẹ́ẹ̀ làwọn ta wà ní ilẹ̀ Yorùbá náà àwa náà múra lọlé so ní òní tí ò ní di ìjà tí ò ní àtàjẹ̀ sílẹ̀ àwọn náà fẹ́ tọ́ wa o but wọ́n fẹ́ tọ́ wa nílẹ̀ Yorùbá pé kó kó àwọn mẹtazeni banditi alikaida Fulani esmer so kọ́ máa wọnú gbó wa kọ́ máa dúnkòkò bọ̀tí ipa ọlọ́run ti ká gbogbo àwọn yẹn náà torí pé kí ọlọ́run fi ká wọn ni pé sẹ́mi pípa tán ti pa gbẹ̀ngà tán ní ìrìn ọmọ yorùbá ti yàtọ̀ tí mo ti lọ sógbómọ̀ṣọ́ tí mo ti lọ bá àwọn yẹn sọ̀rọ̀ mo sọ pé ẹja fi eékún kan kún èjì o a lè máa dákẹ́ ọmọ wàhánu ọ̀rọ̀ ọlọ́run ó dájọ́ inú kùránì lọ́wọ́ inú ọ̀run ọlọ́run ti dájọ́ báíbù ó ní ẹmọ́jà inú ọ̀run ọlọ́run ti dájọ́ nílẹ̀ yorùbá pé yẹn bá tọ́ yorùbá kan nísìnyí tọ́ba jí ọmọ yorùbá kan gbé rábà náà ni ó ti yàtọ̀ fún ti tẹ́lẹ̀ ẹ̀hẹ́n sódà kẹ́ni kan máa dúnkòkò pé ó jí wa gbé jí wa gbé o tí wọ́n bá ti lè pe nọ́mbà wa tá a bá ti lè débẹ̀ ó ń tọ̀ ń tọ̀ rábà náà nù tó ti mẹ́sìn kí á hmm. fọkàn balẹ̀ nílẹ̀ yorùbá pé ibi tá à ń lọ ti kọjá ẹlẹ́fọ̀ léjú kẹ́ni kan máa dúnkòkò ẹ̀wọ̀n báńdìtì kan báńdìtì oníbọ̀ báńdìtì olófẹ́ wọlé yorùbá àfi tí ó para ẹ̀ lókù ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ tó wọ́n ní ilẹ̀ yorùbá ẹ̀yin náà pilẹ̀ ti ní ilẹ̀ yíbò south east ẹpẹ north ìpè ilẹ̀ àwọn haúsá so ó ti ní boundaries so it's simple so ọ̀rọ̀ sì ti fọ́ ní odò nípa rifa niger àti rifa benue ó wá papọ̀ sí ìlọ́kọjá àti ìlọ́kọjá yẹn ló ti lọ sí àsàbà so odò yẹn lọ́run ti fi pín akọ́dọ̀ kò nídìí ìjà kò nídìí à ń tẹ̀jẹ̀ sílẹ̀ kò ní ti rábà nánu àwọn amẹ́ríkà ń dé báyìí kápẹ́ àwọn gọ́fìnà wa so ìwé tá a fún yín jò ní tẹ́ ẹ tọwọ́ bọ̀wé ẹ sọ fún wọn pa à ń lọ ẹ̀yin ọba ìwé tá a gbé fún yín jò ní ṣùgbọ́n àrọ̀bíkà so rábà nánu